على من يشاء بالأولاد ويجعلهم فتنة يتبين بها الشاكر الذي يقوم بحقهم ويصونهم عن الفساد والمهمل الذي يذيعهم ويتهاون بمسؤولياتهم فيكونون عليه نقمة وحسرة, وحسرة في الدنيا ويوم يقوم الأشهاد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الحكمة البالغة والحجة القائمة على العباد وأشهد أن محمدا عبده ورسوله حمل الآباء مسؤولية أولادهم فقال مروا أولادكم بالصلاة لسبع واضربوهم عليها لعشر وفرقوا بينهم في المظالم صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله قال جل ربكم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة بلاد شداد روى ابن جرير رحمه الله عن ابن عباس رضي الله تعالى عنه في معنى الآية ايمنوا بطاعة الله واتقوا معاصي الله وامروا أولادكم بامتثال الأوامر واجتناب النواهي فذلكم وقايتكم من النار وعن علي رضي الله تعالى قال في معناها علموا أولادكم وأليكم الخير وأدبوهم فالآية تدل على أنه مطلوب من الإنسان أن يعمل بما يبعده ويبعد عنه من النار عباد الله إن مهمة الأولاد مهمة عظيمة يجب على الآباء أن يحسبوا لها حسابها ويعدوا لعدة لمواجهتها خصوصا في هذا الزمان هذا الزمان الذي تلاطمت فيه مواجب فتن واشتدت قربة الدين وكثرة فيه دواعي الفساد حتى صار الأب مع أولاده بمثابة راعي الجنم في أرض السباع الضاربة إن غفل عنها أكلة الذهاب إن عناية الإسلام بسبب الأولاد وإصلاحهم تبدو واضحة في وقت مبكر حيث يشرع يشرع للرجل أن يختار الزوجة الصالحة ذات الدين والأخلاق الفاضلة لأنها بمنزلة التربة التي تلقى منها البذور ولأنها إذا كانت صالحة صارت عونا للأب على تربية الأولاد ولا يدي الأولاد إلا بعد ضياع الآباء أو أحدهما كما أنه يشرع للزوج عند اتصال بزوجته أن يدعو فيقول بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإذا رزق مولودا فإذا رزق مولودا أصحب له أن يؤذن في أذنه اليمنى ويقيم الصلاة في أذن اليسرى كما ورد بذلك أحاديث عن النبي صلى الله عليه وسلم عباد الله كما أن للأب حقا على ولده فللولد حق حق على أبيه قال بعض العلماء إن الله سبحانه يسأل إن الله سبحانه يسأل الوالد عن ولده يوم القيامة قبل أن يسأل الولد عن والده وقد قال جل وعلا يوصيكم الله في أولادكم وقال ولا تقتلوا أولادكم خشية إملاك وقال النبي صلى الله عليه وسلم عيدلوا بين أولادكم فوصية الله للآباء بالأولاد سابقة على وصية الأولاد بآبائهم فمن أهمل تعليم ولده ما ينفعه وتركه سدى فقد أساء إليه غاية الإساءة وأكثر الأولاد إنما جاءهم الفساد بسبب مال الآباء وترك تعليمهم فرائض الدين وسنته فأضاعوهم صغارا فلم ينفعوا أنفسهم ولم ينفعوا آباءهم كبارا فالطفل ينشأ على ما عوده المربي فيجب على وليه أن يجنبه مجالس اللهو والباطل والجنان وصماع الفوش والبدع ومنصب السوء ويجنبه يجنبه الخيانة والكذب والكسل والبطالة والدعب والراحة فإن الكسل والبطالة لهما عواقب سوء ومغبط وندم وللتعب والجد له عواقب حميدة وجنبه الشهوات الضارة فإن تمكينه منها يفسد فسادا يصعب إصلاحه إصلاحه بعد ذلك أحبتي في الله دلوني على من يقتري به معظم أولادكم في هذا الزمان من آل خير قل ما تجدهم يقلدون آل الخير وما أكثر تقليدهم لآل الفتن والفساد من اللاعبين والشعراء المفرقيين والمشعوذين وما أشبه ذلك أيها الآباء ادعوا الله يصلي أولادكم كما دعا إبراهيم عليه السلام القليل عليه الصلاة والسلام حيث قال واجنبني وبني أن نعبد الأصنام وقال رب هب لي من الصالحين وقال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي وقال هو واسماعيل ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وكما دعا زكريا عليه السلام حيث قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء àdúpẹ́ fún ọlọ́run ọba tí ma kẹ́ ẹrú pẹ̀lú obibi ma tó bá dá wa tí ó sì kádàrà ká máa lékún tó fi tó dá náà láàláyé lápadà lọ nínú tó tóbi ọlọ́run náà ni ṣùgbọ́n náà níbi káàrí máa wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi rọ́pò wa ọlọ́run ṣe àwọn ọmọ wọ̀nyí ó tún wọ́n fìtínà fáwọn kan bó ti ẹ̀jẹ́ pé àdáwò náà ní fún gbogbo wa pátápátá àdáwò tí a sọ sí fìtínà ṣùgbọ́n lábẹ́ àdáwò ó tún wọ́n fìtínà fáwọn kan ó sì ṣe wọ́n ní kẹfà wọn kan ilé ọ̀nà ń bùkátà kagbẹ̀rẹ̀ ọ̀tá kéèsì sí àwọn tọ́lọ̀ ń dá àwọn ọmọ wọ̀nyí ládánwò ló sí wọ́n ní fìtínà fún àwọn ẹran tí wọ́n fi àwọn ojúṣe kan ráre àwọn tí ọlọ́run fi wọ́n ṣèkẹ́ fún àbí ọlọ́run subhanahu wa ta'ala kó fi àwa gangan ọmọ èèyàn kan làwa náà tá à ń sọ̀rọ̀ yìí tó bá ti pé àwọn tó bá wà náà bá ń bẹ lórí ilẹ̀ kó fi wá ṣèkẹ́ fáwọn tó bí wa kó fáwọn táwa náà bí ṣèkẹ́ fún wa fáwa náà kó má fi wọ́n ṣe fìtínà fún wa. àwọn tí wọ́n fi àwọn ẹ̀tọ́ kan àtòjúṣe kan ráre àwọn ọlọ́run fi àwọn ọmọ wọ̀nyí ṣe fìtínà fún gẹ́gẹ́ mo ti ń fi ọpẹ́ fún ọlọ́run bẹ́ẹ̀ náà ni mo ń tọrọ àlékún kí á ti gẹ̀fà nàbà Muhammad sallallahu alaihi wa sallam ọni tí ó sọ̀rọ̀ tó pọ̀ níbi mímọ̀ rán gbogbo bímọ bímọ létí ojúṣe wọn tí wọn ò fi ní ráre àtọmọ tí wọ́n bí nínú ẹni wípé ẹpa àwọn ọmọ láti yí kí wọ́n máa sí lọ́hùn tí wọ́n máa ti sọ̀lá tí wọ́n máa wà lọ́mọ ọdún méje ẹ̀sìn máa jẹ wọ́n yà tán ọdún mẹ́wàá fún ọmọ ti sọ̀lá ẹ̀sìn ya ibùsùn wọn sọ́tọ̀ọ̀tọ̀ lọ́kùnrin àti lóbìnrin àbẹ̀lọ́n kọ́lọ̀ bá ta àlékún kí a ti fánàbí Muhammad sallallahu ta'ala alaihi wasallam lẹ́yìn lẹ́yìn ọmọ ìyá mi láti Islam ẹ̀yìn ya wa yìí bàbá wa yìí ọmọ ìyá mi ìtàkùlá ọ̀sánwò nìdá Allah ẹ̀pẹ́ ọlọ́run tí ẹ sẹ̀nà ti pé ọlọ́run pépè táwọn olùmọ̀ máa ń fi ààrẹ ìran wa létí gbogbo ògbà yá ayọ́ àlèdínà ámànù kó àǹfúsàkúmọ̀ àlékún náà rọ̀ eyi múmi ní òdodo ẹ̀kí ìsára ẹ lára ẹ làwọn ará alé yín aya àtọ́mọ́ tí wọ́n fi ní wọná kan iná táà máa fi èèyàn kò wàkóòdù hannáàtù wàlìjáàrọ̀ táàtù máa fòkúta náà kò àléhà màláíkà tó gẹ̀láàdùn ṣìdá iná tọ́lọ́ fáwọn màláíkà ọ̀kan náà wọ́n lè mọ́ ní tafsir Ibn Jarir wọ́n wá gba ìgbàwá kan lọ́sọ̀dọ̀ sàábí ńlá òní Ibn Abbas radiyallahu ta'ala anhuma nípa àtúmọ̀ ayà tí yìí wọ́n ní Ibn bá radiyallahu ta'ala wọ́n wípé wọ́n ibùn àbá fi tó àyà yìí nìyẹn o iṣẹ́ yẹn ni kẹ́ẹ̀sì táàbì mọ̀ pé ọlọ́run lẹ́tẹ̀lé wọ̀tákò máa sì là ẹ sì jìnà sí in tí èèyàn máa ṣe táàbì máa mọ̀ pé èèyàn jìnà sí ẹ̀sẹ̀ ọlọ́run nínú rẹ̀ lábẹ́ rẹ̀ náà wà múrù ọlọ́dà fún mi ti sáàlì làwọ́ àmìrì wọ̀ṣì náà bí náà wà ní ẹ sì pa àwọn ọmọ yín sàn àkójù gbé sẹ́kẹta ẹ pa àwọn ọmọ yín láṣẹ ìntọ́lọ̀ ń fẹ́ ẹ̀sìnkọ̀ fún wọn bí tọ́lọ̀ ò fẹ́ fàdáàlìkùn ìkan yàtọ̀ fún ìnànà ìtumọ̀ pé ẹ̀dá àbùbọ̀ wọn tí wọ́n mọ̀ wọ̀ náà nìyẹn tàbíìrù yìí tàbá gbọ́yé kìí ṣe wípé wọ́n dáná kan sílẹ̀ táà ń sọ pé mọ́ lọ́bẹ̀ẹ́ kìí ṣe pélé kan jó àbínà kan jó tí kálukú ń wọ́ ọmọ ẹ̀ mọ́ra kìí ṣe bọ́kọ̀ kan dànù tó gbiná táǹsá sọ́kùn sátófì tàbá gbọ́ta fírò ayà yìí wà múrò ọ̀láàdà fún bìntìtàlì àwámìrì wájúfì náà bìnnàwáhí ẹ pa àwọn ọmọ yín láti ìyẹn ni pé wọn báwo láti máa tẹ̀lé ọlọ́run báwo láti ṣe máa jìnà sí tọ́lọ́run òfẹ́ tẹ́lẹ̀ yóò bá ti bọ́ èèyàn ti taari ọmọ ẹ̀síná ó sì taari aya ẹ̀síná tí ẹ bá ti wò dáadáa ó mà ti bọ́ pọ́pọ̀lọpọ̀ torí àwùjọ ìlàáfíà àmì tàbá fi ń tó àyà yẹn pẹ̀lú táwọn olùmọ̀ wí a wà padà wálé generally lákòójú ò báwùjọ ti wà ẹnìkan ò lẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ ọmọ ẹ̀gbọ́n báyìí tí a mọ̀kọ́ jùbọ́ ẹ̀rù ń bá òbí mi láti yanu bọ́mẹ̀ sọ̀rọ̀ tọrọ máa ti le jùlọ ó túnmọ̀ sí pé níbi àwọn apá kan àlàyé ọ̀rọ̀ ìtumọ̀ ááyà yìí nígbàtà sọ pé wà múrù àwòláyàdà fún ẹpa àwọn ọmọ yín láṣẹ ó túmọ̀ sí pé ó lásìkò èyí tí mo sọ wípé ó ti bọ́ yìí ó ti bọ́ débi wípé ó kù síbi kọ́dárò àbìdùá ojúṣe tòbí ti bọ́ ni mo ń sọ o lára thousands and millions àwọn ọmọdé bẹ láwùjọ yìí tí ẹ bá ń bá òbí mi sọ̀rọ̀ lónìí kódà tó bí mi bá ń gbọ́ ọ̀rọ̀ yìí nínú fọ́nrán òwú kan àbẹ́ ẹ̀tẹ́ wà dojúkọ òbí mi pé ẹkí ìsọmọ ìyá ní àà òun láláṣẹ ní ìsìn bẹ́ẹ̀bà ràn òun lọ́wọ́ kẹ́ẹ̀bà lè bàbá tọ́ òbí mi náà gbà pé ipa ò kárùn-ún tẹ́wí mọ́ verbally tí èsì pé bóyá intanṣẹ́ ìrìnsán àròsọ òbí mi ò làmọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọ̀ afọ́rọ̀ tẹ̀ síbi pé ọ̀dà náà ọmọ ọ̀bẹ lọ́hùn mọ́dàkẹ́ gbòá ó kù síbi kádàrà ní ọmọ náà bàjá kó tó kó láyé ṣùgbọ́n ẹ̀ ni wípé wọ́n bí òbí yẹn in tó wọ́n ṣe tó fi jù yẹn wọ́n bèèrè rẹ̀ jọ́gbẹ̀dọ̀ kíá bàbá rìn pé di tọ́pìkì lójoojúmọ́ lásìkò yìí fọ́dún kan fọ́dún méjì ọjọ́ ọdún mẹ́ta ó tó bẹ̀ ojú rẹ̀ lọ tó ẹ́ kó ojoojúmọ́ làmọ́ ṣe kútúbà yàtọ̀ sí ọjọ́ ojúmọ́ kọ́ ẹ́ tó tọ́pìkì là ń sọ ó tó bẹ̀ ojú rẹ̀ lọ iná ń jó àwọn ọmọ kan látara iná tó ràn wọ́n látara òbí wọn àwọn Yorùbá ní tíná bá ń jó ní tíjọ́mọ ẹni tara ẹni làákọ́ yanjú ìyẹn ni pé ní ó fìráyè mójútó tọ́mọ ẹ̀ tíjó àwọn méjèèjì níná jó báyìí wọn ti rójú tó ara wọn àbáwọn mẹ́tẹ̀ẹ̀ta àti lè pè wọ́n méjì náà tàbápa àwọn òbí pọ̀ sọ́nà kan òbí méjèèjì tàbápọ̀ sọ́nà kan àtàwọn ọmọ tí wọ́n bí iná ń jó wọn báyìí tẹ́nìkankan ò sí rójú sáré òbí òrójú tú sáré láti wọ́n iná dànù áńgẹ̀lì tàbí ọmọ ẹ̀ tó bá ti pé àmọ́ gbọ́rọ̀ ariwo yẹn ni etí wọ́n fi bẹ̀ jù bí ẹ bá rí àwùjọ tá a wà yìí òbí mi dúpẹ́ pé ṣe bọ́ tòun kú ni tẹ́lẹ̀ ìtò òkú tí ó gbáráyé náà káàbùrú sí nǹkan ẹ̀gbọ́miyé èmi ní pẹ́yẹ̀mì ìrìnlẹ̀ gbé kalẹ̀ òbí mi ń dúpẹ́ pé ọmọ tòun ọ ní kódà wọ́n dá látà mo lè mọ́tò fi rántí ń wo ọmọ ẹlòmíì tẹjọ́ ọmọ tí wọ́n rè nípa pé jìnà jìnà ó sì ń dúpẹ́ ó sì ń fi dúpẹ́ ọmọ tiẹ̀ tí ò sí mọ́ tó bò tó bá ti pọ́ ọmọ tòun náà ní irú eléyìí kọ́ tí bó mọ̀ tó ó ti ayérayé ni nínú èyí tó wà láwùjọ tá tọ́ka sí pé òótọ́ ni ń sọ yẹn o nǹkan tíra o nínú rẹ̀ èyí tó wà láwùjọ mọ̀ tájọ mọ̀ òbí mi ò lè tọ́ka kò lè fọ́mọ̀ ẹ̀yànràn lè fi yànràn mọ́ pé ọmọ òun yẹn kò fẹ́ kó wálé gan mọ́ kò fẹ́ ká mọ̀ kán lómi ìjọ tó bá fojú kan bí bá ń dunnú fún bùkátán ọ̀rọ̀ kan omi ó tún bọ́ lójú ẹjọ́ náà ni ó tó wá gbófojú kan ọmọ sí ni tí wọ́n lóyún ẹ̀ lóṣù mẹ́sàn tí wọ́n sì bí tí wọ́n sì ní àpò ayọ̀ kó àǹfúsàkún wa àlékún náàrọ̀ wàkódò hàná sọ̀wà ìjà rọ̀ ayàtọ́lọ̀ fi ń pẹ́ ọ̀tá kéèsì ẹmójútọ́mọ ó pọ̀ bí yẹn bá mọ consequence nínú ṣẹ̀ríà Islam ẹni yòówù tó bá mọ̀ kóhùn nílé mójútó kò ní bẹ lọ́wọ́n mọ́ tí yẹn bá mọ tí mọ́ bí lọ́jọ́ bẹ̀rẹ̀ kìá mọ̀ táwà sí láyé mọ́ irú ìkùnà tí mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní bẹ̀lẹ̀ ọmọ o olóṣìkí wá tẹ́lẹ̀ yìí ó pọ̀ ní àbáyọ nítorí pé mú himmọ́túlà ọláàdì mú himmọ́túnà àbìmà in tó wà lẹ́yìn ọfà ó jẹjẹ lọ nípa bíbímọ́ in tó ga lẹ́rù sí ẹ̀rù tó wúwo ni alẹ́lẹ́bà ó yẹ tí gbogbo bímọ bímọ lọ́kùnrin àtobìnrin kí wọ́n gbàgbọ́ yí ọ̀rọ̀ yìí wọ̀nyẹ̀rin jù lẹ́rù dẹ̀tà límọ̀ wàjá ìyàn tó rọ̀ mọ́ tọ́rọ ti wá dójú ẹ̀ lásìkò yìí gan-an tí ó gbọ́ adórí ajúlẹ̀ táwọn òràn báyìí ó ti dójú ẹ̀ gan-an téèyàn bá gbọ́ téèyàn bá karó wá wá àti ìkún ó tọ́ kó kàkún lásìkò yìí àwọn tí wọ́n fẹ́ ńlá lọ́jọ́ wẹ̀rẹ̀ sí àmì ọlọ́run kó dákun tó sì wálé ní ọlà abala téèyàn ń dáàbò bò ó pọ̀ ká lè mọ́ ìdí sọ́fìn ọ̀kan lọ mọ́ ń bẹ̀ táyà wà ń bẹ̀ tí a jẹ àmọ́ wà ń bẹ̀ tí èyàn sọ́ra fún tọmọ wà ń bẹ̀ tí èyàn di ọdẹ gbogbo wa lọ́dẹ tá a bá ti bímọ wọn gbà wá sí nìkan láti mọ gbowó oṣù ní o jẹ́bí mẹ́gáàdì gbogbo ọmọ tàbí mẹ́gáàdì wọn lájẹ́ ó kọjá darandaran tí ń dá mọ̀lú o tí ń dá ọgbọ̀n mọ̀lú tí ń dá ọgọ́ta mọ̀lú àbí jù bẹ́ẹ̀ lọ yóò sì kógo mọ̀lú délé abẹ́rẹ́ nìkan tí ń daran tí ń dá ọgọ́ta mọ̀lú tí mọ̀lú kan wá yarí tó wá ní ìwọ́lọ́mọ̀ débókù 59 tọmọ téèyàn bí kọjá bẹ́ẹ̀ pàápàá jùlọ kó jẹ́ pé kó jẹ́ pé kìí ṣe kádàrá ọlọ́run ló kò lórí ọmọ yẹn kó jẹ́ pé òbí ló fọwọ́ fà ibi tá ń tọrọ lọ náà nù ibi tí mo sì bá wà nìyẹn èyí ó sì bẹ̀rẹ̀ eléyìí ọmọ tá ń dáàbò kò tó jẹ́ pé láàrin kòkò táà fẹ́ tí kòkò gbé àwọn tí ọlọ́run ròyìn wọn pé ùláìkà ẹ̀dìrúnà ìlànàárì àwọn ẹ̀dá ọgọ̀rọ̀ ẹ̀dá ọmọ èèyàn tí ń bẹ́dá àjọ ń tẹ̀mí lórí ilẹ̀ tó yẹ pé ẹ̀dìrúnà ìlànàárì iná ni wọ́n ń pèpè sí wọ́n ti pọ́ mọ́ lọ ìlà kọlẹ̀ tó sẹ́kù wọ́lọ́hù yẹjọ́ ìlà ìjẹ́nà ti wà lè mọ́gbọ̀n sọ̀rọ̀ ti dìídì ọlọ́run fún ara rẹ̀ àtàwọn ẹni rẹ̀ àwọn pépè sálù jẹ́nà dáwà lọ́lọ́run lò fún ọ̀nà méjèèjì àwọn tó kọ́ mọ lọ nínú jahannam dáwà lọ́lọ́run lò fún invitation wọ́n invite ara ìjẹ́nà jẹ́nà ẹni tó fẹ́ dá ọlọ́run lóhun ẹni tó fẹ́ ẹni tó wù náà ó ti báyìí láti mọ́dọ̀ ọlọ́run lóhun a sì ń rí practically láwùjọ wa gbogbo olúkìlù tá a bá dé àtàgbà ńlá ayé pé bọ́lọ́run ṣe ń pèpè tó àwọn èèyàn ní dìdíṣàn lórí pèpè ọlọ́run láti dáhùn àbí láti má dáhùn títọ́ ọmọ ti dáhùn wí yẹn tábùdó wa rí àtà ń fi wá sí mọ́ bàtì àmójútó o ti sọ tàwọn tó fi bọ́ láṣà kí n sí èméjì ń pẹ̀ pé àwọn òbí ní ìgán mọ̀ pé ojúṣe tàwọn ti bọ́ àti tọ́lọ̀ ń bá lọ́mọ yẹn lò èyí tí ò tí ìbọ́ yìí tá a tẹ̀ ń bí àbí tá a fẹ́ bí ìsìsìláàrùn báhàndé ń wá dáadáa fún wọn pé káwà mọ́tara wọn ọlú ọgbà ọlọ́run lọ́jọ́ gbẹ́rọ̀ kì yá wọn káwọn náà sì máa sófò yóò jẹ́ mi wá sí mọ̀bàkì látàfẹ̀mọ́jú látàfẹ̀mọ́jú ọjọ́ ẹjẹ́ ìfẹ́ látọ̀jú omi táwọn èèyàn fìtìnà ẹ máa wọ àwọn ilé táwọn èèyàn dálẹ̀ yálà ìtọ́jọ́ ti mùsùlùmí àbí tí ó ṣe ti mùsùlùmí wọ́n pè kankan ní crèche bẹ́yọ̀ náà ní kéjì lẹ́yìn ẹ̀ nọ́sírì lẹ́yìn ẹ̀ primary ẹ mọ́ mọ̀lẹ̀ kan lọ sí kéjì sóyé lọ́mọdún méjì ẹ mọ́ kan lọ kéjì lọ́mọdún mẹ́ta ẹ mọ́ kan lọ kéjì lọ́mọdún mẹ́ta àbọ̀ gbogbo ọjọ́ wà ń bẹ̀ ọjọ́ fún yẹn mu fi wá sí mo bàkì lásìkò àárọ̀ ọjọ́ kódà wọn sọ fóbi mi pé kí lélẹ́ yìí lọ dé ẹ̀sájú wọn bẹ́ẹ̀ onímọ̀ ọgbọ́n tẹ́ ń wí bí ò gbọ́n tí wọ́n yóò mọ̀ wò wọn ayé nù ọwá lọ́dún kan àwọn oníkéjì wọn bọ́ sí primary one ọmọ eléyìn wọn ní kó sí kéjì padà kó túnmọ̀ ó yẹ̀mù fọ́dún kan míì èmi náà control school rí àwọn òbí máa wá ya ọmọ wá ya bá wa ní pé ah, èéṣe tí lọ eh, primary one àpò lọ ẹ̀wọ̀n pé níwọ̀n bá dúró mọ́ nígbà tó tó bá tún jókòó ọdún sí ibi yóò tún tẹnu fọ́nmú támú dáadáa kódà gbogbo tá à ń sọ kò mọ kò sí ìmọ̀ nǹkan ah, rárá o ń sọ̀rọ̀ òbí ó wá jà fún yóò fẹ́ kó promote nípa tayé yóò wá jà fún ọmọ yẹn ò fèèlì wọn jẹ́ kó wọn jẹ́ kó fèèlì crèche wọn jọ fèèlì wọn jọ míìsì kejì wọn jọ míìsì nọ́ọ̀sì one tó bá fẹ́ míìsì ẹ̀ wọ́n wá jà fún títò fi ń bá a lọ bọ̀dí lásìkò yẹn nípa tàbí àmà ó míìsì crèche omi sí kejì omi sí nursery omi sí primary omi sí JSS omi sí SS 1 to 3 nípa alìkìyàmà nígbà tó wá tó táìmù tí yóò máa di pé a máa wá òye sí pé ebi musulmi ni musulmi ló bíi yóò wà mọ́ takàngbà pẹ̀lú àwọn òbí ẹ̀ yóò mọ́ takàngbà bí wọ́n bá jọ dúó ń gbà mí ìtọ́bá jọ ọmọ tó lè sìgá pàápàá jùlọ obìnrin tipátipá lẹ́ẹ̀dẹ̀ mọ̀ ìyá lẹ́ẹ̀dẹ̀ mọ́ tí wọ́n bá jọ ń sàkùrọ̀ sọ ọmọ ẹni sọ̀rọ̀ kan yìí ibi táwọn ọmọ ti gbàjọba nìyẹn o wákìtí mọ̀ bá kì àgbò àfẹ̀mọ́jú wọn nípa tàlìkìyà àmà tí a bá ní ànáwọ́ sókè ẹn tó mójú tó kò pé márùn-ún ọgọ́rùn ibi tí yíò sì ti bẹ̀rẹ̀ nìyẹn nítorí pé kó tó dáyé gan á ti bẹ̀rẹ̀ ìgbàtàárí lójú bí táàtì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ eh, tàbí nígbàtà fẹ́ sún mọ́ obìnrin tá a fẹ́ kódà kátẹ̀ tó fẹ́ eléhùn ni ìsìyàrù záújà sọ́ọ̀lẹ̀ ha tààlẹ́fẹ́ kó bímọ fún ni ìtọ́mù èèyàn ti sìnà pọ̀ tààlẹ́fẹ́ kó bímọ fún ni ọlọ́run ṣàánú ẹlòmí nípa ìsà kódà ẹlòmí ìṣẹ́ Islam inú sì wù ẹlòmíì tó wọ́n á ṣe mùsùlùmí gan nígbà tí ń bímọ fún mùsùlùmí láwọn àwùjọ mi àbí láwùjọ wa ìjọ nígbà mi bí circumstances bá ṣe rí tó jẹ́ wípé yóò sì tẹ̀lé ẹwà Islam wọ́n ń ṣe wà síyà fóbìnrin míì nípa ọmọ wípé bí mo ti fẹ́ bí mo ti fẹ́ nì nígbà tí ìgbà sí mọ́ obìnrin sì mójútó wọ́n ti yàtọ̀ sí yàtọ̀ ẹ̀lérí láwọ̀ ẹ̀lẹ̀ ráwọ̀nrẹ́ ìbí ẹlẹ́sìn o kìí ṣe mùsà hajjiba kìí ṣe mùsà nápkìrà yóò sọ pé ní bàbá wọn sọ ńgbà tí bẹ láyé ni ó ní kí n mójútó onísọ̀ láti wọn gbọ́dọ̀ já oníwọ̀n gbọ́dọ̀ mọ́ kéwu ó ní wọ́n gbọ́dọ̀ máa tẹ́sẹ̀ gbogbo tó wá fẹ́ gbàdọ́ afẹ́ fún tí wọ́n sọ kalẹ̀ ẹ̀ sì róhùn gangan bí ẹlẹ́sìn wípé ó gbé àwòrán ẹ̀sìn wọ̀ pé wọ́n bẹ ẹwà ìsìláàmù bẹ lára wọn ni mo bá lọ bẹ̀rẹ̀ àwọn ọmọ tó ráre títí dòní àti tí ètùn ráre lọ́la wà ìyá òbòbè láà òbí wọn ní kọ́kọ́ máa ráre àwọn òbí òfúra ni òbí ní kọ́ máa sọnù kọ́mọ tó sọnù nínú òbí méjèèjì àbóbí kan tó pé àwọn òbí méjèèjì náà nígbà tí ò bá ti sí pé wọ́n ń bẹ lójú ọ̀nà kan náà tí wọ́n jọ gbàgbọ́ oyé kan lórí bóòlá àti rí ọmọ bóòlá àti tọ́mọ àwọn náà máa ṣe ẹnìkan mọ̀ pa lọ jánà ẹnìkan mọ̀ pa lọ sí sàáyìr inú náà sàáyìr lórí lórí ìfẹ́ pé ìfẹ́ náà làwọn ti jọ ní sí ẹni ń fa ọ̀rọ̀ náà sàáyìr náà jò lórí pé ẹ má bá ń bá tọmọ òun jẹ́ nǹkan ó jọ máa ágìrì lónìí tàbá ń sọ wípé ìwọ bàbá ìwọ òbí ẹ̀yin ọmọ ẹ̀kẹ́ ìsóbi yín ẹ̀mójútó òbí yín ẹ̀sánú òbí ẹ̀kẹ́ òbí yín à òbí mi ló ti òbí mi ló ti pàdánù bá rẹ̀ ọmọ òsí lójú ọ̀nà tí a ti máa kẹ́ òbí òbí mi ló ti dẹrù nú bí ó ti tẹ̀rí ní ẹni ìdájọ́ lọ́dọ̀ ọlọ́run òun gẹ́gẹ́ ló fi ó dẹ̀rù ara ẹ̀ ó tún dákọ mọ́nù gbogbo ẹ̀ ló ní lànà Islam torí ẹ̀ ló fi àpẹtẹ bá wọnú alukuran kẹrin ẹ̀rin lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ́run ti ojúṣe bàbá síwájú kó tó kan tọmọ ọlọ́run ní ọlọ́run sọ́là nínú tí fún wọn náà ọlọ́run bá máa ń

àwọn ẹ̀dàkùn kíláàpẹ̀jú eléyìn dípò kí wọ́n rí ọmọ lójú ọ̀nà ọlọ́run wọ́n wá gbájúmáyé pé torí ẹ̀rù tí ń báyàn ẹ̀rù tí ń báyàn akẹ́kọ̀ọ́ tó tètèlé kó tètè tèlé kó tètè tèlé kó lè géèyàn wọn mọ̀ pé láìsí ní ojú ọ̀nà pé ṣètò ọlọ́run jìnà tẹ́tẹ̀ kò sí bí ó ṣe géèyàn rí o kò sí bí ó ṣe jọmọ gidi o ayé tán wọ́n agbájúmọ́ náà kò padà tẹ̀ wọ́n lọ́wọ́ àní sọ̀lọ́lọ́wọ́ dára sọ́lá nígbà tó fún wa kọ́ wa lẹ́kọ̀ọ́ inú àdífẹ́ rẹ̀ oní ìdírù bẹ́ẹ̀nà ọ̀lá àdìkùn ẹ̀sẹ̀ dọ́gbàdọ́gbà láàrin àwọn ọmọ yín eléyìn náà lè fọ̀tá lójú ayé wọn àtìgbà tí òbí ò bá sí mọ́ táwọn òbí irú ẹ̀ náà pọ̀ láwùjọ in táwọn òbí fọwọ́ fà tó jẹ́ pé òun gan fẹ́ tò wọ́n kò rí wọn tò tẹ́mi fi bọ́ olóòtú wà lálẹ́ ìbànújẹ́ lẹ́yìn ní wà gbọ́lọ̀ àkíámà sáwọn ọmọ ta ní yóò sẹ́yìn sí náà ni àwọn ọmọ tán fẹ́mọ́ tán ti ń múra wọn yìí ọmọ tán ń gbéra tán ń sẹ́bi léra à ń pèsè síbi wípé tí ọmọ bá ń dàgbà ọmọ lọmọ máa jẹ́ títí tóbi ìrìn òfin ní sí láyé mọ́ àwọn àjọwọ́ ọmọ lẹ̀ pé à kí la tún fẹ́ sọ tọmọ ń rúgbó bàjẹ́ kí la tún fẹ́ wí wọ́n ti di géńdé wọ́n ti di sisi àlẹ́nu ọ̀rọ̀ máa eléyìn orí tòbí rẹ̀ ọ̀lá kìí sí òbí rẹ̀ lọ́ba dákẹ́ lọ́ba dálé pé àwọn ni àwọn lókù tí wọ́n mọ̀ kọ̀ntró ní ìsìn lára o ọmọ tó bá wà lójú ọ̀nà àlìjánà tí inú èèyàn ń dùn láyọ̀ èèyàn kún ẹ̀fún ní dákẹ́ lórí ẹ̀ bọ́rọ̀kà lọ́wọ́ fi bẹ̀rẹ̀ ní ṣe náà ẹ̀mọ́ ṣe o ọ̀rẹ́jẹ́ èrò ayé yóò dá tí ń ṣe lẹ́ ẹ̀kùn ní dákẹ́ lórí eléyìn náà láti máa fìrinlẹ̀ lórí dáadáa a ń bèèrè tó sì fìnà mo rí àwọn àpòjúwe dáadáa lára àwọn ọmọlárúbáwá àtàwọn kọ̀ọ̀kan nínú àwọn aláwùjọ orílẹ̀ wáyé náà èyí tí wọ́n rí tí wọ́n jí rí ọmọ sí lójú ọjọ́ láàárọ̀ ọjọ́ nígbàtí wọn ò sí mọ́ òbí mi ti lọ thirty forty fifty sixty seventy years more than that years wọ́n láwọn òkú lórí dáadáa tó bí wọ́n fi wọ́n ní ó tún lékún ní ẹ̀sùn ọ̀pọ̀ òbí wọn mọ̀ ní commission iṣẹ́ òkú ni ó já iṣẹ́ òkú tí ó ṣe fún ara rẹ̀ ló já commission ṣíà tó rà wọ́n fún un nínú dáadáa àbínú aburú tí títàlùkì àwọn gbogbo òbí ní ra sí alẹ́ ọ̀ torí inú àdí ìsìdánẹ́mí sọ fún àtọ̀lọ́lọ́wọ̀ sọ́lá ó ní ńgbàtí sí ọmọ èèyàn ti dúró fún rárá ti ẹ̀ ìlà ní ìsàlà àfọ̀nà mẹ́ta ọ̀kan nínú ẹ̀ ni ọmọ tó fi sáyé o tọ́lọ̀ pé wà náà iṣẹ́ wọn tí wọ́n fọwọ́ra wọn ṣe ní mọ́ kọ́dàmù wà á sára àwọn ọmọ wọn tí wọ́n filẹ̀ ní commission tó mọ̀ lọ bá wọn ìbájẹ́ dánùkú òun náà tẹ̀lá sí àkàlẹ̀ àfi tí ò bá bímọ láyé kódà téèyàn bá gbọ́ ọmọ tọ́ ẹ pé wọn máa ń tẹnu mẹ́lẹ́yìn náà sára ń sọ̀rọ̀ ọmọ kí tó tọmọ tiẹ̀ bó bá jẹ́ pé pò tó wà náà nìyẹn lábẹ́ ọmọ tó gbàtọ́ yóò mọ̀ ní commission táyọ̀ táyọ̀ táyọ̀ òdìdè tó bá yẹ pé ọmọ ọlọ́mọ ló kó bá bá a ti jòkó àwọn sábà pọ̀ ní kó sábà jùmọ̀ ju ìdánilẹ́kọ̀ọ́ táwọn ṣe ń sòsì lọ tọ́pìkì náà láàárín kìí ti lọ́la bíi ní láì sàmàlà níbi ìtẹ̀rẹ̀ olóṣooṣù táwọn ṣe ní àná mo ń ronú pé kí n sọ̀rọ̀ nípa tọ́pìkì yìí mo bá wọkọ̀ mo bá ń bọ̀ láti ìrìn àjò àwọn èèyàn tí a jọ wọkọ̀ ẹnìkan ò sì takẹ́ nìkan kò sí lè mọ́mù nù wọn kò sáàfà nù wọn kódà àwọn méjì inú wọn dẹ́ẹ̀fà ni wọn ọ̀kan ń wakọ̀ táàwọ̀ ó gbé dẹ́ẹ̀fà èkejì ọ̀rẹ́ rẹ̀ tó ń ti gbọ́kọ̀ tiẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ló wá pọ̀ jù ń ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ ní tẹ́rìbíẹ́tì lọ́wọ́lá rírí ọmọ pé ọmọ ti bàjẹ́ ọ̀dọ́ ti bàjẹ́ ọ̀dọ́ báwọn yẹn ń pariwo lónìí ọ̀dọ́ la fẹ́ ọ̀dọ́ la fẹ́ ọ̀dọ́ la fẹ́ wọ́n ń pariwo ọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin bí wọ́n ti bàjẹ́ tó ọ̀rọ̀ ẹni wọ́n sọ kódà tí wọ́n bá sọ̀rọ̀ míì la ọ̀rọ̀ yẹn tí ọ̀kan náà àwọn èèyàn yìí bá tún ti rí àpèjúwe kan títì wọ́n tó padà síbi ọ̀rọ̀ yẹn tí bísà fi sọ̀kalẹ̀ ńlọrin wọ́n á ń wò pé ibi tó jọ mí lójú ni pé lè mọ́ mú àbá àfa àkọlé sọ̀rọ̀ àwọn tí ń sọ̀rọ̀ yìí ó túnmọ̀ sí pé bàbá tẹ̀sọ́ pé àwùjọ yìí bàjẹ́ kò tí máa yọdí ó sì gbà ká tẹnu mọ́ ọ̀rọ̀ àtúnṣe nígbà tó ilé ń tẹnu wọ́n sì kò lórí òdodo báyìí ni wọ́n tún rí wọn tẹ́lẹ̀ ìgbẹ̀ wọ́n ni wakọ tẹ́lẹ̀ ìwọ̀ ọ̀kan ní wọ́n sọ pé àwọn ọkùnrin wọ́n wá wọn ní à wọ́n ní ni ta ní ìwọ́lẹ̀ rèébù eléyìí àwọn sọ̀rọ̀ yìí náà wọ́n jọ ń sọ̀rọ̀ pé náà wá tẹ̀ ń rèpò obìnrin tẹ́rò lè ní ìwò rèpò fọ́mọ ilé yìí wọ́n sọ̀rọ̀ ẹ̀ débi pé ó fẹ́ yẹ káka alẹ́ kágbé sórí ìkíní àwùjọ ilé ìbàjẹ́ lóòótọ́ kò tí ìmọ̀ lọ ní o kò yẹ ká sọ̀bíǹtì fún pé ó ti tán ó ti tán náà kò sí tí ó tún ṣe ju ká máa bára wa sòrújú ọ̀rọ̀ ọlọ́run wa lọ ẹbẹ̀ ẹ̀jẹ́ ká wo jẹ́ lè fún mi láti àpèjúwe kan bá bá ti rí bóyá rí méjì mẹ́ta nínú ọgọ́rùn-ún àwọn owó lọ́dọ́ àsìkò yí ń kọ́ sí nínú àwọn ẹni rẹ̀ dùlú ni àlámọ́n ní kọlìdún ni fún yí ní ọgọ́rùn-ún ní bọ́ọ̀lù tí wọ́n kọ́fẹ́ tí wọ́n gẹrun bí irun wọn ma wọ́n fún ní àìmọye olórin tí wọ́n kọ́fẹ́ tí ò sí èméjì bẹ̀ tó tẹ́ bá sọ pé èèyàn wọ̀tọ̀ báyìí àbó gẹrun báyìí àbó ṣe báyìí nínú kójú ní bọ́ọ̀lù àbó lórin àbó kìdán e siri níbi irun tí wọ́n jẹ́ ń fàgbó ìsàlẹ̀ orí àpẹẹrẹ kanu tó hàn sí gbogbo èèyàn oko bí wíwọ́ sọ oko bí ọ̀rọ̀ ọ̀rọ̀ àṣà bí sọkúsọ wọláhì ọmọ tí ò sí yàyàkúyà lónìí ẹ̀rù torí kò sí yàkúyà kan kan tó burú sí ń bẹ àwọn ọmọ yìí ní etí ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ni wọ́n dì ní gbogbo ẹ̀ ni wọ́n record kò sí nǹkan kan tó pamọ́ nígbàtí ayé ò sí ìlú jára wọn débi tó lú wọn dé dáǹkọ̀kọ́ institution ẹ lọ sí universities ọmọ òkọ́tẹ̀ olùkọ́ rẹ ẹni ibi ẹni èébú ni olùkọ́ rẹ máa jẹ́ wájú wọn afẹ́já jọ lẹ̀dí àpòpọ̀ lórí àbúrú àti tìtínà nínú rẹ̀ àníbòkádà sí gbogbo ìgbìyànjú tàà bá ń ṣe ká mọ́ ẹgbẹ́ ọlọ́run lórí ìgbìyànjú yẹn torí kò sí perfection kò sí automatic lọ́dọ̀ ẹnìkan nù gbogbo wa wallahi wípé ẹwà rọmọ rẹ̀ kan ẹwà ní ọmọ ta níná ọmọ sheikh ni ọmọ stars ni ọmọ imam ni àti bẹ́ẹ̀ rárá kò sí eléyìí ìgbìyànjú tí kápẹ́ńtà ó ṣe

ibi tá ti tẹ́yìn nítorí ẹ̀ ló bí bùkátà dùá bóòwà àti ní ṣe dùá kọ́lọ̀ ràn wà lọ́wọ́ lórí ẹ̀ nígbàtí ọlọ́run Ibrahim alayhi tí a ń tẹnu mọ́ dùá láìmọye ìgbà ikọ̀ wà ni wà n'iyi ní ìyẹ̀ àná àbúdà ọmọ ọgọ́ ọgọ́ wọn ti ma pé tọ́mọ̀ ń dánwò ní àmọ́ tó ti jẹ́ pé rówó bẹ̀ omi náà ma ń káwọ́ lérí ó kàn pé à ṣe ń ń sẹ́nu náà bá ti gbà rọra o ma sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ òní o gbogbo ẹ̀ ló láwùjọ wà jùlúbù ni wà bà ní ìyà anábì ibrahim ní tọrọ bẹ́ẹ̀ níbẹ̀ lọ́hun méjẹ́ kí èmi gan mẹ́jẹ̀ǹjẹ́ lẹ́bọ wà bà ní ìyà àtàwọn ọmọ mi mọ́jẹ̀ ká ṣe àpùná wọ́n sì wá lólóòsà wọ́n sì wá ní babaláwo ọ̀sán gan tí ma wá orí èèyàn àti páàtì èèyàn káàkiri yóò jẹ́ sí èèyàn gan kọ́ bó jẹ́ tajá àbáwọn ẹranko orí ọká títẹ̀bà fífọ́kọ̀ tútù mu nígbà tí ò sí ìjẹ́tẹ̀yàn gan tí wọ́n ti dìvẹ́lọ́pù débẹ̀ ọ̀lá ìmùsíbà ìsiná ní ẹni bá bẹ́ẹ̀ dẹ̀já ẹlọ́bẹ̀rẹ̀ orí ọká lọ́jà jagun kẹ́ ẹmọ kọ́ọ̀sì ẹ̀ kò sáburú ń bẹ̀ nígbàtí èsì pé ọbẹ̀ tẹ́bọ ẹni tó bá pa ẹni tó bá pa ọká ní ààrẹ nínú gbó lásìkò yìí sóye ó lè forí ọká bẹ̀rẹ̀ business orí ọká nìkan bàtí wọ́n ń dìfẹ́lọ́pù sí ń dìfẹ́lọ́pù wọ́n ń dìfẹ́lọ́pù níbi awo níbi ògùn burúkú níbi ìka níbi ìbìlẹ̀ jẹ́ inú ti pé wọ́n lọ ọmọ ádámọ̀ láwọn èèyàn mìí kó tó tọ́sẹ̀ kan ẹ́tìrá tó èso mìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà wọ́n mìí àgbọ́ fún wọ́n rí wọn padà wọ́n mìí sí náà là ń gbọ́ anábìbìrán salam ọdún bẹ̀rẹ̀ láwọn wọ́n ní rọ́bì habli mínú sọ̀lẹ̀hìn nígbàtí ọmọ òtí ìsì rárá ọlọ́run dákun ọmọ àlùbáríkà ni ó fún mi ọmọ rẹ̀ tí ó sùn náà náà láńpẹ́ lọ́mọ rẹ̀ ẹni tí ó sin ọlọ́run bá náà lọ́mọ rẹ̀ ọmọ tí ó sùn náà náà lọ́mọ rẹ̀ ẹni tí ó sì bímọ ó jẹ́ ẹni tí ń sin lọ́run yóò jẹ́ bàbá rẹ̀ tí ń ran kàn tí ń retí ọmọ rẹ̀ ó tún bẹ̀lọ́ nínú Suratul Baqara Rabbana waj'alna muslimin àtàwọn pàtàkì ti bí mọ̀ tán tọ́mọ náà tún já náàbí ọlọ́run òun tí wọ́n kékeré anábí ismail alaihissalam rọ́bàná wàjánà musulmi ọlọ́run tí àwọn méjèèjì ní musulmi olùgbàfà fún ọ musulmi ní láti wà mí lórí yàtìna àtàwọn ọmọ táwa náà ó tún bí ṣe gbogbo wọn lólùgbàfà fún olùsìn ọ ó mọ̀ta musulmi mọ̀ta láti Zakariya alaihissalam nígbàtàwọn náà bẹ̀ lọ́hun Rabbi habli min ladunka dhurriyatan tayyiba ọlọ́run dákun fún mi lọ́mọ rẹ̀ ọmọ rẹ̀ bó ti ẹ̀jẹ́ pọ́lọ́pọ̀ òyìn ọ̀pọ̀lọpọ̀ yá ń bẹ lọ́hun wọ́n ń bẹ lọ́hun ọmọ rẹ̀ lórí ahán lónìí ìgbà tí wọ́n bímọ tán kéèyàn máa wo báwo ni kéèyàn máa kọ̀m̀pí àjọ àti ìṣe síbọ́mọ́ ti ń dàgbà sójọra wọn àfàgbàgbọ́ yẹ ọmọ rẹ̀ ìjọ ọ̀tẹnumọ́ ọlọ́run fún mi lọ́mọ rí ọlọ́run fún mi lọ́mọ rí tí bọ́ mọ́ ti ń dàgbà lọ́run náà lọ́mọ rí lẹ́kù tọ́mọ bá dé ló ń darapọ̀ mọ́ bàjẹ́ tó bá ṣe pé ti jó ni ẹ bá wọn bẹ̀ ọmọdún mẹ́ta ọmọdún mẹ́rin ọmọdún márùn gẹ́gẹ́ báwọn tí wọ́n fi lé wọn lọ́wọ́ tí wọ́n ń wù wọ́n báyìí gẹ́gẹ́ mọ́ ti ń jó gangan tó bá dàgbà díẹ̀ sí i tó bá tún fi dín lẹ́bù kan yóò tún join tó bá tún dàgbà díẹ̀ sí tó bá tún dé lẹ́bù kan yóò tún join ìbàjẹ́ tó wà ní lẹ́bù yẹn kí ti ṣẹlẹ̀ àwùjọ ń ṣe nìyẹn débi pé primary school nísìn náà fi ń wọ ẹgbẹ́ òkùnkùn wàláhì pẹ̀lú ẹ̀rí wà ń sọ̀rọ̀ yunifásitì ẹ̀wà ń sọ̀rọ̀ olóṣèlú ẹmọ̀ pé ìwájọ́ wà inú fa ìbàjẹ́ tí wà àrígbógun sí láwùjọ yìí ìwájọ́ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ẹmọ̀ báwọn tán mú bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n fẹ́ kí wọ́n mú wọn kí wọ́n jẹ wọ́n yà kí wọ́n gbófinró ẹmọ̀ pé òun ò jẹ́ kápápá bẹ láwùjọ yìí wọ́n tó rí pé à tóun náà ń lè bá nígbọ́n kankan ẹnìkan ní àọ̀nà mo tí mo ti kókó lè ẹ̀ka tó wá mọ́ àfáà yìí tí wọ́n bá orí èèyàn lọ́jẹ̀ o ó nítorí pé bá mú un torí bá dọ́dọ̀ wọn ti ọwọ́ wọn kanwọ́ tó tó lé oṣù kò kó lọ́bọ̀ mí ìwájọ́ wà níjọ́ rẹ̀ jọ rẹ̀ nínú ẹ̀dùn ẹ̀fẹ́ kásà kéèsì ilé kéwò àwọn ẹlẹ́bọ kún ju ilé kéwò ń tún náà lọ ní gbogbo òlú ilẹ̀ Yorùbá yìí ẹjá mi nírọ́ ló sí láwà ń sọ dáhùn sọ pé ẹ̀ mùsùlùmí we are Muslim we are Muslim mùsùlùmí wo ẹni èébú ẹni ìbáwí làwọn onísùn náà lẹ́nu wọn ilé kéwà àwọn ẹlẹ́bọ ló kún àwọn ni wọ́n ẹ̀sì lọ sí júmọ́ àyìn wọn níbi tó ti ń sọ láti júmọ́ èrò wọn ló pọ̀ jù wọn sì fẹ́ bọ́bọ̀ kí là ń tara wá sí ẹ̀ka bá ara sòótọ́ ọ̀rọ̀ ẹ̀tẹ́ máa sọ fún pé máa bẹ lọ́hun a lè ka tó wá tó àbáyìí alìká kóló àwọn ọdún rọ́bìlì fọ́lákì àti nọ́ọ̀sì alìká báyìí alìká lásìkò yìí imú ní òyìn sí gbogbo ń tàà kálẹ̀ yìí mọ̀wọ̀zàtáìdì náà ni a ti sẹ́gun ẹ̀ kóló ọdún rọ́bìlì fọ́lákì àti rọ́bìlì náà ni gbogbo ń tàà kálẹ̀ yìí bí ò bá sọ lójú yóò lọ sọ lẹ́yìn yìí dídè tó bá dìde ilé ẹlẹ́wọ̀n lóògùn nílọ ẹni lọ máa kàmù àwọ̀zàtẹ́yìn ọ̀rọ̀ ní tíra kọ́ nìyẹn subhanallah iná ìwọ́n ti gbé lọ́wọ́ lọ́wọ́ nígbà tó bí wọ pátá tán ìtànwọ̀ tẹ́ ń pè lẹ́gìsì yẹn tó pé bó ti sára mọ́ bẹ́ẹ̀rẹ̀ ara ẹ̀ ti mọ́ àti díẹ̀ àtàpá ẹ̀ àti gbogbo ẹ̀ ìnakọ̀ yóò gbé jáde ìgbà tó wọ̀ tán tí wọ́n sọ fún ẹ̀ pé sófìtì mi ọmọ lọ́wọ́ àfẹ́sẹ̀ ọ ní ó wà òkè ọwà jáde ọmọ ẹni tí ó tọ̀nà nù torí à ń bùkátà tó bá jápá bá rí nù wá ẹni tó rẹ́dí àti mójútó ọmọ torí ọjọ́ ọ̀gbẹ́jà kìíyàn torí ààbọ̀ tẹ́yìn ó jẹ́ fọ́lọ́hun kò yọ jù wá ọlẹ́ o ìgbà tí wọ́n dáyé tán tí wọ́n rin ojú ọ̀nà tá a fẹ́ à ń ṣe dùá à ń ṣe tàmíd pé ah, ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ a tún ń ṣe táwọ́síyà fáwọn ọmọ ẹ̀mọ́ sí pálapàlá o ẹ̀mọ́ kọ́ rẹ̀ burúkú o ẹ̀mọ́ bá wọn a ń ṣe tàǹsís lórí àwọn ọmọ mi ìta bá mọ̀ a dà kọ wọn fáwọn ọmọ wa wọ́n jẹ́ ìrìn ọ pẹ̀lú lágbájá a ní sọ jẹ́nrálì ní tọ́rọ ìlágbára dé ẹ̀rọ gbàtọ́lọ̀ ń sọ nínú trátù náà àwọn àwọn èèyàn bìnrin lè fi òògbé ẹ̀ bàbá wọn tó bí wọn ọmọ wọn táwọn náà bí ọlọ́run sáà ń àwọn ọ̀rọ̀ yẹn lọ ọlọ́run wá tó débi pé ìhìnà obìnrin sẹ́mọ̀ pé obìnrin ò lẹ́tọ̀ àti ìhòhò ẹ̀hàn yóò kéèdè òhò tó ga tán pápátára tún sọ yíò kéèdè òhò bí tọ́kọ ẹ̀ ń wọ̀ sí o kókàn síra kókàn mọ́ wọ jàlìbáàbù kó wà nínú aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ni à ń wí o kò tún lẹ́tọ̀ àti láti fi hàn dípò kí obìnrin lọ́sọ̀ pé ó nìsá ìhìn obìnrin tó jọ wọ́n ni kí wọ́n tún ṣe lẹ́yìn náà sí pé ẹ wọlé ẹjá jókòó sí yàrá obìnrin rẹ̀ náà ni obìnrin rẹ̀ ó tún tèyẹ fún tó tó bá ṣe fóbìnrin kò kí obìnrin kò kí wọ́n yóò fẹ̀nu ya fọ́tò obìnrin yẹn tàbí ìgbà tí yẹn ń wònú lè pé ìyàwó wọn fáyẹ̀ ó ṣe rí bó ṣe rí ní yóò fìrò yẹn ìdílẹ̀ tọ́rọ òun mọ bẹ́yàn tí fẹ́nu sí lọ́hùn kò mọ́ tó ẹ̀ká ọ̀nà bẹ́ẹ̀ ní mọ́ jẹ́rìí رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء an fi títóbi ọlọ́run bá àjọ́kan tó àfi ń bẹ ọlọ́run àwa àtàwọn ọmọ wa ọlọ́run kò sọ alẹ́ rọ̀ jẹ́nà iṣẹ́ tó yẹ ká ṣe ọlọ́run kò ṣe rọrùn fún wa kọ́lọ́run wá gbà lẹ́sìn fún wa àmójútó yẹ ká ṣe kọ́lọ́run ẹ̀ kò sí nǹkan tó lè máa fàájú pé ayé táwọn náà lọ ẹ má jẹ́ ká fi jíjẹ mímu ṣe ìkẹ́wọ́ àbáwíjàre o torípọ́ lọ́wọ́n ọba ní ń pèsè bá ṣe jẹ bá ṣe mú o táàfi wá fi léyìn ṣe kẹ́wọ́ táàfi ní mata lọ́wọ́n àtọmọ́jọ wà àwọn ọmọ ó sì jáde tó bá tó stéèjì kan wọ́n fi lé wálẹ̀ wọ́n máa wọ̀ síbẹ̀ tó bá yá wọn fi bẹ́ẹ̀lẹ̀ yóò fẹ́ ẹ̀dì pátápátá àbí ọmọ tí bẹ́ẹ̀lá ọ́sẹ̀kì ń bí tí wọ́n bá sáìkì ẹ̀mọ́ yóò sì tó lò kó tó tún bẹ̀lẹ̀ wò kódà kó tẹ lékéw ọmọ tẹ́ ti lékéw ni mo fi sọ lẹ́ẹ̀kan pé wọn ló kójú o ibẹ̀ láti rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ orú tó jọmọ́ bíi pálapàla èyí tó pọ̀ jù wọ́n fẹ́ bọ́ wọ́n fi bò mọ́ wọ́n fi bò lẹ́nu wọ́n fi bò lórí kútú àdújúmà wọ́n tún lálẹ́ àwọn tí ń pèpè síbi pé ẹ̀pẹ̀ bọ́ rẹ́ gbogbo eléyìn lágbọ́dọ̀ sàkéèsí kò sí fàárí kan mi pé ọmọ ní ó sókè alùkùránì ṣùgbọ́n ẹbọ ní wọ́n ní ṣe ẹ̀bá dé oríta káàkiri káàkiri ọmọ gbọ́ àfáàlàwà náà ó lédè tí wọ́n ti máa ń sọ Yorùbá náà wọ́n sọ pé ah, sọ́rọ̀ náà lélẹ́ ìsọ yìí Yorùbá náà ni ó sọ ohun yóò ti kẹtayọ àlà bí ìgbà tán gbé gbohùngbohùn síyàn nínú iná ló fi sọ pé àfáàlò náà ìfẹ́ sọ bí wọ́n ti máa ń sọ ní Yorùbá àmútẹ̀lé máa ń sọ èmi ó sọ fún ọmọ أنبياء الله سبحانه وتعالى قالوا جاجر آيات القيامة أقول ما تصنعون أستغفر الله تعالى لكم إنه الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يعمل بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون